tí a máa ń sọ yìí pé a rí àǹfààní àwọn nǹkan kan àbí méjì mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mo kí ẹ̀yin àǹtí mo kí ẹ̀yin àbúrò mo kí gbogbo olówó mo kí gbogbo ọlọ́rọ̀ mo kí ọba mo kí gbogbo ẹ̀yin tí ọlọ́run gbé agbára fún kákàkiri níbi tí ẹ̀yin bá wà mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́mọdé sọ̀rọ̀sọ̀rọ̀ lóbìnrin lọ́kùnrin lágbàlagbà mo kí gbogbo wa níbi tí a bá wà àánú ọlọ́run ìdùnnú ọlọ́run orí àjẹ ìjẹtán ọlọ́run kò ní fẹ́ nìkankan lẹ̀ láṣẹ ọlọ́run láṣẹ Èdùmàrè ẹ̀ẹ́ kí ni àmúwá ní wákàtí yìí mo ní message fún ọkùnrin. Mm -hmm àti obìnrin most especially ọkọ àti ìyàwó tó jẹ́ pé ẹ jẹ́ kí n pè yín ní ìwọ bàbá ìwọ ọkọ tó jẹ́ pé àbímọmáwò àti ìwọ ìyàwó àbímọmáwò nítorí pé bó ṣe wà lọ́kùnrin náà ló ṣe wà lóbìnrin ẹ̀rí ọkọ àti ìyàwó tó máa fẹ́ra wọn tí èdè àìyedè máa ṣẹlẹ̀ láàrin wọn misunderstanding máa ṣẹlẹ̀ láàrin wọn tó máa padà já sí pé kàn kọra wọn lẹ̀ látàyébáyé nìyẹn ti ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ nígbà ayé àwọn àgbàlagbà ayé àtijọ́ náà wọ́n ń kọra wọn lẹ̀ àmọ́ àwọn nǹkan kan wà tó máa ń take note tí wọ́n ń fi joke tí wọ́n dẹ̀ ń fi ṣeré ń lọ̀rọ̀ ọmọ tán bí that is why lẹ́sẹ̀ ní ayé àtijọ́ tí àwọn bàbá yẹn ò bá fẹ́ àwọn ìyàwó wọn mọ́ kò ní lọ remarry wọ́n á rí arrange láti gbalé míì wọ́n á relocate sílé ibòmíì. Si wọ́n wá àwọn ọmọ wọn tí ọkọ wọn bá gbà láti kó wọn mọ́ra wọ́n á kó àwọn ọmọ wọn mọ́ra tí ọkọ wọn ò bá gbà láti kó àwọn ọmọ wọn láti tọkọ wọn ò bá gbà fún àwọn ìyá yẹn láti jẹ́ kán kó àwọn ọmọ wọn sọ́dọ̀ ẹ rí i pé àwọn ìyá yẹn lẹ̀ yẹn so that ojú wọn á lè máa tó àwọn ọmọ wọn nítorí pé bí ìyá ṣe ní ẹ̀kọ́ tó máa kọ́ ọmọ bẹ́ẹ̀ náà ni bàbá ní àyè ìyá máa ń yọ ọ́ lẹ̀ ńgbà míì bẹ́ẹ̀ láyè bàbá máa ń yọ ọ́ lẹ̀ ọlọ́run tó tò wá pọ̀ tó ṣe wá ní akọ àtòbí ó ní nǹkan tó fi ṣe àmọ́ nígbà míì wà tó jẹ́ pé àkókò tí ọkọ àtìyàwó máa lò pẹ̀lúra wọn bóyá máa jọ dalẹ́ ni bóyá wọn ò níjọ da lẹ́ni kò ń ṣe ti kú kò ń ṣe tààrùn àmọ́ nínú wípé kán má gbọ́ra wọn yé àbí nínú wípé bóyá ká má kọ́ wọn pọ̀ ìkan máa ń sábà ṣẹlẹ̀ ńbẹ̀ bóyá tá a bá pọ̀ wọn pọ̀ ó máa ń padà ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ pé wọ́n á fira wọn lẹ̀ àmọ́ nǹkan kan tó wà very important tó ò gbọ́dọ̀ fi ṣeré tó ò gbọ́dọ̀ fi joke ó ní àwọn ọmọ tán bí ló ṣe dáa kí ọkọ àti ìyàwó tó bá máa fira wọn lẹ̀ tó bá máa divorce ara wọn wọ́n láti wòye pé báwo ni ò ṣe ní àfi tí obìnrin yẹn bá jẹ́ akíkanjú obìnrin àfi tí ọkọ yẹn bá jẹ́ akíkanjú ọkùnrin kí la kíkanjú ẹ̀ àárí ìyá tó jẹ́ pé á gbìyànjú díẹ̀ bí bàbá kí làwọn gbìyànjú yẹn ni pé a ti mọ̀ yí pé obìnrin níṣẹ́ láti ṣe lára ọmọ lára àwọn ìtọ́jú ilé ìtọ́jú ara ọmọ kẹrin iṣẹ́ obìnrin nìyẹn tọkọ ni láti jáde lọ wá nǹkan tí àwọn ọmọ máa jẹ tí ìyàwó máa jẹ àmọ́ tí ọkọ àtìyàwó bá wá divorce ara wọn ẹ rí i pé bó ṣe ń ṣe ìtọ́jú ọmọ yẹn náà ló tún máa máa wá nǹkan tọmọ yẹn máa jẹ ó ń sọ yìí pé tóbìnrin bá jẹ́ akíkanjú obìnrin tóun àtọkọ ẹ̀ bá divorce á dúró déédéé láti train ọmọ ẹ̀ débi tó jẹ́ pé àwọn èèyàn máa padà rí lọ́la wọn á ní ah, ìyá alágbájá ẹ gbìyànjú ẹ ṣe bí bàbá fọmọ yìí bẹ́ẹ̀ náà lẹ ṣe bí ìyá bẹ́ẹ̀ ni náà ló wà ní ọkùnrin tó jẹ́ pé ọkùnrin míì wà tó jẹ́ pé wọn lè máa rí tó máa máa wẹ̀ fọ́mọ tó máa máa múra fọ́mọ amọ̀mọ̀ lọ sí school amọ̀mọ̀ ibi iṣẹ́ tó ń ṣe bóyá ṣe ọ́fíìsì ni o bóyá ó ń tajà ni o bóyá ó ń ṣe bísínẹ́sì tiẹ̀ ni o á wáyè láti máa fàyè lẹ̀ láti máa wá tèkè ọmọ yẹn nítorí pé ó rí i pé ọjọ́ ọ̀la ọmọ yẹn wà important sóun àmọ́ kò ń ṣe gbogbo ọkùnrin o ìyẹn ni ibi tí mò ń mọ̀rọ̀ eléyìí tí mò sọ lọ ibi tí mò mọ̀ lọ ní ṣókí tí n fẹ́ sọ lórí ẹ̀ tí mo fi sọ wípé ẹ̀yin wo ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀yin bàbá àbí màmá wò àti wọ ọ̀yá àbí màmá wò tó o kàn wá sílé ayé tó o kàn wá bímọ oṣù mẹ́sàn-án tó o kàn wá ṣe wàhálà tó o kàn wá. àmọ́ ó kàn ṣe gbogbo ẹ̀ lórí asán àbíwọ bàbá tó jẹ́ pé o kàn lè fún yàn lóyún kan bímọ níjọ́ tó o bá ti ṣìkó mọ tó o ti ṣe ijọ́ méjì tó o ti fún wọn lówó oúnjẹ tó o ti ṣe gbá tó o ti ṣàwò responsibility kò kàn ẹ́ mọ́ bùkátà kò kàn ẹ́ mọ́ tí wọ́n bá wá ń béèrè lọ́wọ́ ẹ̀ wá ní pé ah, àṣebẹ́ ẹjọ́ bí wọn ni ǹjẹ́ ìwọ ọkọ yẹn ti gbàgbé pé ọlọ́run ló ṣe lẹ́tọ̀ọ́ ọlọ́run pọn dandan ìpè ọkọ ní responsibility lórí àwọn ọmọ bẹ́ẹ̀ náà nìyàwó ní àmọ́ títa ló pọ̀ ju ọkùnrin ta lọ́lọ́run ṣe ní orí lọ́lọ́run ṣe lórí lọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún láti máa wá jíjẹ mímu kọtíyàwó máa jẹ tọmọ máa jẹ tá a bá wo bí nǹkan ṣe ń lọ lẹ́ni pé bí condition bí situation àtijẹ àti mo ṣe wí pé tọkùnrin mi bá ní ah business ò lọ déédéé ni òun broke ni ṣe mọ̀ pé àwọn àwọn ìyàwó àtọmọ understand tó wọ́n ti mọ̀ pé ó ti ń ṣe tẹ́lẹ̀ ó yàtọ̀ sí pé kò ṣe rárá rárá torí àwọn ọkùnrin kan wà they are not ready to to carry their responsibility àwọn ọkùnrin kan wà tó even take care of wife or maybe the children wọ́n kàn fẹ́ jẹ́ pé ah èmi náà ti níyàwó mo ti bímọ wọ́n wá kó gbogbo bùkátà wọ́n kó lórí ìyàwó gbogbo bùkátà ọmọ á wà lórí ìyàwó wọ́n kàn jẹ́ bàbá lásán wọ́n kàn jẹ́ ọkùnrin lásán irú ẹ̀ ní fídíò tí n fẹ́ fi hàn yín àmọ́wọ́ bàbá àbí mo máa wò àtiwọ ọ̀yá àbí mo máa wò ǹjẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ̀kọ́ wáyé asán ni ǹjẹ́ ẹ̀kọ́ mọ̀ pé wálé ayé wàá pasán ni nítorí pé kí ni ká ti gbọ́ yí pé obìnrin bímọ mẹ́fà sí márùn-ún bàbá bímọ mẹ́fà sí márùn-ún wọn ò dẹ̀ rí kankan kan dúró tì wọ́n dúró tì wọ́n bíi bàbá bíi ìyá ọkọ ti lọ fẹ́yàwó míì ìyàwó náà ti sanná ni lọ ìyá àwọn ọmọ fọmọ́lẹ̀ àwọn ọmọ ń tàràkà débi pé lára àwọn ọmọ náà kú ara àwọn ọmọ náà wà nú àìsàn èyí tó tún jóbìnrin nu wọn gan ó tún wà nú problem ìwọ ìyá yẹn ó dẹ̀ wò ló wáyé eré ó wáyé eré ó ó ó wò pé ẹ̀tọ́ ẹ lórí àwọn ọmọ ìwọ ìyá ẹ̀tọ́ ẹ lórí àwọn ọmọ nítorí pé o kọkọ ẹ lẹ̀ o da gbogbo àwọn ọmọ sọkọláyà o wá lọ o ṣẹ̀ lọ fọ́kọ mi ǹjẹ́ o ti gbàgbé pé ibi tó ń lọ yẹn èyí tó lọ bí ń bẹ̀ àlùbáríkà wọn kò lè tó tàwọn èyí tó ti bí síbi tó bí níbi tó ń lọ lọ́hùn ǹjọ́ o mọ̀ pé igi àkọ́ṣẹ́ lélẹ̀ bí ọ̀rọ̀ àwọn bàbá wa àwọn èyí tó kọ́kọ́ bí nìyẹn ó dàálẹ̀ fọ́kọ wá bá ọkùnrin lọ ṣẹ̀ lọ fẹ́yàwó míì ó lọ fọ́kọ míì wá wọn pé ètò máa bí ń bẹ̀ ọmọ alálùbáríkà tó àwọn ètò ti bílẹ̀ ń bẹ̀ yẹn irọ́ ni o àmọ́ wọ́n ní ìgbẹ̀yìn ló ń dolóko àdá ó dalẹ̀ kó tó yé ọ̀pọ̀lọpọ̀ àtiwọ́ ọkùnrin ìwọ bàbá abímọ máa wò àtiwọ́ bàbá náà tó wáyé asán tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nù yín láwọn bàbá bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ máa ń sọ ọ́ lẹ̀ ni wọ́n á ní. Ni ǹjẹ́ mo mọ̀ bóyá mo lè jẹ wọn ọmọ yẹn ni ṣé kí wọ́n máa kí wọ́n máa wéèsì táìmù mi kí n máa náwó lé lórí ni o ò dẹ̀ bẹ̀rù ọlọ́run o ò dẹ̀ bẹ̀rù ọjọ́ àti sùn o ò dẹ̀ bẹ̀rù ọjọ́ alẹ́ nítorí pé ńgbà tó mọ̀ pé ò lè tọ́ wọn tó mọ̀ pé ò lè tẹ́kì ẹ̀ kí ló wà wọ́n wá sáyé fún ìwọ ìyá ńgbà tó mọ̀ pé ò lè dúró bí ìyá kí ló gbóyún sínú fún tó wọ àwọn ọmọ ọlọ́mọ wá sáyé fún yàjẹ́ ó ní mo ṣe sọ pé ẹ̀yin méjèèjì ẹ̀ ṣe bẹ̀rù ọjọ́ alẹ́ yín kẹ̀ bẹ̀rù ọjọ́ àti sùn àwọn tó ń gbàárù tó fi ń tọ́mọ àwọn tó ń gbàárù tó fi ń rán àwọn ọmọ wọn lọ́lẹ́wé àwọn tó ń gbàárù tó ń wòye pé kọjọ́ ọ̀la àwọn ọmọ wọn kó lè yàn kó yanjú ṣé wọn ò mọ nǹkan tó ń ṣe báwọn tó ń gbàrú yẹn ṣé ká ní wọn ò mọ nǹkan tó ń ṣe ni nígbà táwọn tó gbàrú tán fi tọ́jú ọmọ wọn tán fi tọ́wọ́ tán fi tọ́ àwọn ọmọ wọn níjọ́ jíjẹ níjọ́ mímu níjọ́ àìríjẹ tán bá wá jókòó tán nà sẹ́lẹ̀ tán gbádùn kí ni wọ́n máa máa ṣe wàá máa bínú wàá máa tara láìmọ̀ pé aṣeníṣe rẹ̀ ni. láàárọ̀ tí gbogbo wọn tó ń sá kìjokìjo lórí ọmọ wọn pé kọ́mọ wọn lè jẹ́ èèyàn ìwọ bàbá bímọ máa wò ìwọ ìyá bímọ máa wò ò ń tàràkà káàkiri ni léè tó yẹ kó gbájúmọ́ àwọn ọmọ tó bí. yálà bóyá o fọkọ ni àbóyá ọkọ fi ni àbí yálà ìwọ bàbá bóyá ìwọ ló fi ìyàwó ni àbí ìyàwó ló fi ẹ́ ni ọmọ yín lọ́jọ́ ọ̀la yín ọmọ yín lọ́jọ́ alẹ́ yín ọmọ ẹni ni wòlédè ni ọmọ ẹni lèèyàn máa ń rí lọ́la tó máa ń jàre dùnnú fún yàn tó bá dúró déédé àmọ́ kán dúró déédé púpọ̀ ọwọ́ òbí ló wà kọ́mọ dúró dáadáa púpọ̀ ọwọ́ òbí ló wà kọ́mọ yàn kó yọjú ó wà lọ́wọ́ òbí ó wà lọ́wọ́ bàbá ó wà lọ́wọ́ ìyá òun lọ́ ṣe máa ń sọ yìí pé bàbá àtìyá ẹ fi mọ̀ ṣọ̀kan ẹ jẹ́ kí mọ̀ yín ṣọ̀kan kí ọjọ́ ọ̀la àwọn ọmọ kó lè ládùn kó lè lóye ẹ wo fídíò yìí tí n fẹ́ play fún yín kí àwa náà tá a bá wò ó ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ráńpẹ́ ọgbọ́n kékeré nínú ẹ̀ ẹ wá bá wa ṣe àìtó yìí. kí ló ṣẹlẹ̀ ojú rẹ̀ mọ̀ funfun só ti lóyún ni ọ̀dà ọ̀rọ̀ dádì rẹ̀ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú dádì rẹ̀. dádì mi ló sọ pé kí n wá sẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn pé kí n wá gba irinṣẹ́ mi mo mhm. dẹ̀ lọ sọ́dọ̀ wọn nígbà tí mo débẹ̀ wọ́n ní pé irinṣẹ́ yẹn àwọn ti fi lọ gba tìyàwó àwọn pé bẹ̀tẹ̀ àwọn máa ra ìmíì fún mi pé kí n máa jókòó nílé mo dẹ̀ máa ń jókòó sílé kò ní sí oúnjẹ kò ní sí kan màá lọ máa tọrọ oúnjẹ ní ilé kejì àwọn ará ilé kejì wá sọ fún mi pé iṣẹ́ kan wà níbi ọ̀dọ̀ wa yẹn pé kí n wá lọ máa ṣe pé màmá rí owó ńgbà tí mo dẹ̀ lọ ń ṣiṣẹ́ yẹn dádì mi wá dé wọ́n ní pé kí ló tí mo fi lọ ń ṣiṣẹ́ nígbà tẹ̀ fún mi ní oúnjẹ tí màmá jẹ bó ṣe alẹ́ ìjọ yẹn wá ń pé ẹrù mi tó kéré àtẹ tó tóbi pé kí n kó àwọn tó kọ́ mi yẹn náà ní kí n lọ bá àwọn tó dẹ̀ wà ní àdúgbò yẹn kọ́ àwọn lè gbà mí o dádì mi àwọn fẹ́ wà láàrẹ̀ o pé àwọn lè gbà mí wá lọ sun etí òkun tó wà ní ọ̀dọ̀ wa nígbà tí mo wá lọ sun etí òkun yẹn bọ̀dá kan báyìí wá wá ń pé ta ọmọ bo ni mí mo wá dákọ̀ ọmọ tí mo jẹ́ pé ọmọ Ìbàdàn ni mí ó ní pé kí ni mo wá ṣe ń bá mi dẹ̀ ṣàlàyé fún un ó ní pé kí n máa bọ̀ ní ọ̀dọ̀ mọ́mí òun pé kí n dọ́gbọ́n wá ṣe bí pé mo fẹ́ wá ra nǹkan mo dẹ̀ lọ síbẹ̀ ló tọ́ mo lọ ra nǹkan bẹ́ẹ̀ mọ́mí ẹ̀ ní kílẹ̀ tí mi fi lọ mo ní pé kò síbi tí mò ń sùn ní pé tí òkun ni mò ń sùn wọ́n wá ní pé àwọn ò lè gbà mí o pé tó bá ti dijọ́ kejì pé kí n wá sọ̀dọ̀ baálẹ̀ ọ̀dọ̀ wa a dẹ̀ lọ síbẹ̀ a kó ẹjọ́ yẹn. ọtọmọ ọdún mélòó jàre. mi ò ṣe ń lọ seventeen. seventeen mo ń gbọ́rọ̀ ẹ̀ lọ jàre mọ̀mí yẹn dẹ̀ ní pé ká lọ dọ̀bálẹ̀ a dẹ̀ pé dáàdì mi náà wọ́n ní pé kò sí nǹkan tó kan àwọn pé tí má ti fẹ́ ṣe gbèsè ayé mi kì í ṣe mọ̀ ẹ̀yin lẹ́dẹ̀ mú mi wá síbi nǹkan tẹ́ ẹ sọ kọ́ ni mo bá ń bíbà mọ̀mí yẹn ṣàgbà mi sọ́dọ̀ kò kì máa gbé ní ọ̀dọ̀ àwọn pẹ̀bẹ̀ ọ̀dọ̀ ọmọ àwọn yẹn ni màá máa sùn wọn tó kò sí ìyára. mọ̀mí ẹ̀ àti dáàdì ẹ̀ wọn àjọ sí mọ́. ẹ̀ wọ́n ti jà ní ìdí tó bá ìgbọ̀ntàn ti jà mo dẹ̀ lọ ń sun ọ̀dọ̀ ọmọ yẹn nígbà tó dẹ̀ di òru kò sẹ́ni tí màá ké pè ọmọ yẹn àdẹ̀jọ ní nǹkan pọ̀ ó. ọmọ ọmọ mi yẹn. nígbà tó dẹ̀ dijọ́ kejì mo dẹ̀ ń sunkún wọ́n ní pé kí ló ṣẹlẹ̀ mo dẹ̀ ṣàlàyé fún wọn wọ́n á fún mi lóògùn kan pé kí n lò pé kí n má sọ ní fẹ́ni kankan kó jẹ́ síkírìtì láàrin mi àti àwọn èmi dẹ̀ tún kọ́ńtínú iṣẹ́ yẹn padà ìgbà tí mo sábà pò ń rẹ́ mi mo wá tún lọ bá mọ́mì yẹn pò ń rẹ́ mi wá mú mi lọ́dọ̀ nọ́ọ̀sì kan tó wà ní ọ̀dọ̀ wa mọ́mì yẹn wá sọ pé mo ti ní oyún bí mọ́mì yẹn ṣe tì mí jáde nìyẹn ní pé kí n máa lọ adẹ̀ lọ sọ́dọ̀ dáàdì mi àwọn èèyàn tẹ̀lé mi dáàdì mi sọ pé àwọn ò lè gbà mí pé kí n má ṣe fẹ́ ṣe tí wọ́n ti fẹ́ ṣègbèsè ayé ẹ̀kọ́ mọ̀ ṣe kí ló ti wọ̀ padà wá bàdàn lọ́dọ̀ mọ́ mi èyí gbà tí dájú. dájú mi àti mẹ́mi ti jà èmi nìkan kọ́ ọ mẹ́fà ni wá. mẹ́fà ni wọ́n wá jà tí wọ́n gbà tí dájú ẹ ti lé ẹ kúrò nílé tó fi lọ sùn lé oúnjẹ yẹn kí ló ti wọ̀ padà máa bọ̀ wá bàdàn lọ́dọ̀ mọ́ mi mi àdó ọ̀dọ́ ta ló ń gbé tẹ́lẹ̀ kó tó lọ bá dádì ẹ̀ lẹ́kọ̀ọ́. ọ̀dọ̀ ya dádì mi bẹ̀tẹ̀ ọ̀dọ̀ ya dádì mi tí mò ń gbé lágbà tá a ti dé mi tí báyìí pásẹ̀jì là ń sùn. lọ sùn tó fi jí sí. bí mo ṣe dé gan kò síbi tí mo máa máa sùn mo kàn ń sùn káàkiri nẹ́mìkan wa mú mi wá síbi pé kí n wá síbi bá. ìyá dádì yẹn wà ń bàdàn. wọ́n wà ń gate. wọ́n wà ń gate. ṣé ẹ rẹ lọ school rárá. Mm-hmm o lọ school rárá kíláàsì wo ló dé tó fi lọ school mọ́. mi ì lọ school mi ì dé tó báyìí tí mẹ́mi àdáàdì mi fi jà. wàá ṣe oògùn tí wọ́n lò fún ẹ yẹn oyún yẹn bàjẹ́ ó sì oyún yẹn sì wà nù ẹ báyìí bàbá ẹ sì wà lẹ́kọ̀ọ́ màmá yẹn kọ́ ń bo náà wà. mi ì mọ ibi tó ń wà mi mo ti rí wọn ti pẹ́ mi ì lè dáhùn mọ̀ gan-an. mo bá rí màmá yìí gan ò lè dá a mọ̀. Mm ẹ̀yin mẹ́fà ló dẹ̀ kó lẹ́ ó dẹ̀ lọ. Mm, nínú àwa mẹ́fà yẹn kan ti kú nígbà tí kò sí jíjẹ kò sí mọ́ ah! nǹkan ti kú ńbẹ̀ ó kọ àwa márùn. ìkan ti kú nú ẹ̀yin mẹ́fà yẹn. nínú àwa márùn yẹn ẹ̀yin tó jẹ́ ẹ̀gbọ́n mi nígbà tí kò sí nǹkan tó fẹ́ máa ṣe mọ́ ọ̀hún tún náà ń fagbó ah! ọmọ gáràjì. Ah! ìwọ ló wá tẹ̀lé. subhanallah ọmọ mẹ́fà níyà rẹ bí mm. tó fi kúrò nílé ọkọ. tó fi jọjà tó fi dà yín lẹ̀ ìgbà tí sì ń lọ kò gbé kankan lọ ọ̀fẹ́ yìí mẹ́fẹ̀ẹ̀fà lẹ̀ ọ̀fẹ́ yìí mẹ́fẹ̀ẹ̀fà lẹ̀ mm. inú ẹ̀yìn mẹ́fẹ̀ẹ̀fà ìgbà tí ò nínú wàhálà yẹn ìkan kú mm. tí ò sí kankan tẹ́ máa jẹ oh my god èyí tó jẹ́ ìwọ ló tẹ̀lé èyí tó wá jágbà pátápátá ó ń lọ fagbó mm. kò sí lé mọ́ kò jára ayé kò jẹ́rú ọ̀run mọ́ ìmúkúmu ti sọ́ dìdàkudà kábíyèsí ọlọ́run ìwọ ló dẹ̀ tẹ̀lé òun. mo tún sì ní àbúrò. ìwọ tó tẹ̀lé òun iná ni bàbá rẹ ní ọwá lẹ́kọ̀ọ́ tó padà jí pé oyún lọ gbàbọ̀ yìí. ha àwọn àbúrò rẹ wá kù mẹ́ta àbí. wá ṣe jìnnà tún àwọn nọ́mbà ìgbà tí mo dé yẹn owó tí mo dé ni mo fi ń ra oúnjẹ fún wọn máa lọ ṣe alábàárò ah bí kí ni éèjì wọn. nǹkan fourteen nǹkan fifteen wọ́n ṣàpọ̀wọ́ lera wọn. ìyá rẹ̀ sì ń lọ kò sì fi kankan kò mú kankan lọ́nu ọmọ mẹ́fẹ̀ẹ̀fà. wọ́n ti lọ bímọ síbò mi. ìgbà tí kan kú sí ìyá rẹ̀ wá ń gbà náà. àwọn ọmọ ibi tá a sí sí dáàdì mi gbọ̀n mọ́ ibi tá a sí sí dé sí. ẹ̀yin ọmọ kéékèèké lẹ gbẹ́lẹ̀ lẹ lọ sin àbúrò yìí tó kù fún wa pé òkú ò lè sùn ilé o wọ́n á lọ fún wa nílẹ̀ yẹn lẹ́kìtì èkìtì sí dáàdì mi ò mọ tí ó wà dùn ìgbà tí mo wá lọ́dọ̀ wọn yẹn lọ́wọ́ á oh god ètò mo fi parí program lálẹ́ yìí ọ̀tẹ̀ mi lọ́rùn o ẹ wo ẹ mọ̀ tún káà. ìyá obìnrin ẹ ní sùúrù ẹ̀yin ọkùnrin ẹ ní sùúrù fúnra yín ẹ wo ohun tẹ́ ẹ fi ṣayé àwọn ọmọ ọlọ́mọ dà sí àwọn ọmọ yìí ni wọ́n ní wọ́n fẹ́ra wọn sí àwọn ọmọ yìí ni wọ́n ní wọ́n mọ̀ ní sùúrù fúnra wọn ọkọ ti fẹ́yàwó mi ayé àwọn ọmọ yìí ọ̀kan ìyàwó ti lọ́kọ mi ọ̀dọ́mọ mẹ́fà lẹ̀ ayé wọn ọ̀kan ayé àwọn ọmọ yẹn wá ń bàjẹ́ ńkọ́ ìkan kú ìkan dìdàkudà ìkan tún leléyìí nígbà tó lóyún tán fún olóògùn yẹn tóògùn bá pa òun náà tó kúnnu o kò sẹ́ni tí ó béèrè rẹ̀ o ọmọ mẹ́fà o sì kó kankan lọ ajá mọ̀ san jẹjẹyàn míì lọ o bó o ṣe wulẹ̀ kó o jólówó ajá tó àsìkò tájá bá bímọ ọ̀gbọ́dọ̀ rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ níbi ọmọ ajá wọ́n jẹ́wọ́ ló fún lóúnjẹ lójoojúmọ́ bó ṣe wulẹ̀ kádìẹ mojú rẹ tó tádìẹ bá ń ràgàbà ọmọ rẹ báyìí wọn ò bí mẹ́ta láàrẹ dáa tí wọ́n fẹ́ fọ́ lójú ọ̀fẹ́ kádìẹ ọyọ ọ lójú jẹ ni débi pé wọn ọ̀ sáré síbi ọmọ adìẹ àwa bọ̀sìn bọ́sìn ọmọ èèyàn ẹ wá wọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń wọ́ ọmọ kiri báyìí tí wọn ò rí kankan bí ẹ wọ pọ̀lọpọ̀ tí ń sunkún kọlọwọ sá tiẹ̀ fóònù lẹ́yọ kan ẹ dákun o ṣé àwọn tí wọ́n ń febi panú tí wọ́n ń taṣọ tó wà lára wọn tí wọ́n ń jáde láàárọ̀ tí wọ́n ń dé lálẹ́ tí wọ́n forí rìn fẹsẹ̀ rìn fìdíwọ́ fi gbogbo ara ṣe wàhálà nítorí ọmọ ṣé oúnjẹ ọmọ tí wọ́n fẹ́ jẹ làwọn òbí àwọn ọmọ yìí náà fẹ́ jẹ sáwọn náà ń bẹ lọ́n káwọn náà jẹ irú oúnjẹ ọmọ tẹ́ni tó mójútó ọmọ jẹ ẹ jọ irú ọjọ́ alẹ́ wo ìlò bí àwọn ọmọ yìí wò pé àwọn ń retí lọ́dọ̀ Ọlọ́run nígbà tó bá rẹ̀ wọ́n lásìkò tó òbí máa ń nílò ọmọ sáwọn náà ó sì rí ọmọ pé tí wọ́n sì rọmọ sí ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń wo ẹ wàá wá sórí kọ́kọ́rọ́ alátẹ̀wá borí yọmí Oríyọ̀mí ọbọmọ yín sọ̀rọ̀ ọmọ yín kọ̀ yín tì èmi ọ̀ wá gbọ́rù sítórì yín sì wàá máa bọ́mọ sọ̀rọ̀ pé òbí rẹ ló bí rẹ òfojúse rẹ lẹ̀ ọmọ kú ọmọ bí wọ́n ṣe ń sí ọmọ kan dìdàkudà kò jára ayé kò jẹ́ wọ̀run eléyìí náà tún ń lọ ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o. Ah. <sighs> ìrànlọ́wọ́ leléyìí ń fẹ́ bóyá ayé tiẹ̀ ó sì lè yí padà àbáwọn tó jẹ́ tàbúrò rẹ̀ tó bá dàárọ̀ la ẹ bá mi ṣètò